yóò rí wípé kò ní bẹ̀rẹ̀ sí yàtọ̀ dẹ́yìndẹ́yìn láàrin méjèèjì. ọlọ́run ọba tó bá rẹ̀ já oníbámínà náàsì ọlọ́run ọba ìṣàkóso kò sọ wípé gbogbo àwọn èèyàn lórí bóun ṣe ń sọ yìí nítorí wípé ó ti sọ ìran èèyàn méjì ṣáájú àwọn olùdarí òdodo àti kèfèrí àwọn àrà kan nínú rẹ̀ yẹn kálíbà wa kálíbà wa mọ̀ pé èèyàn lọ́lọ́wọ́ bá ń sọ ọlọ́wọ́ àlàmọ́lẹ̀. wàmí náà ó tún ń bẹ nínú àwọn èèyàn. máa ń yọ ìyàwó lówó lò á máa ń ná bìláàhì àwọn tí wọ́n máa sọ lẹ́nu wọn wípé àlàáfíà wọn lọ. wọ́n bí ìyàwó mi ta wọ́n máa láwọn ọ̀dọ́jọ́ ọ̀kan ìgbọ́ wà máa. kéèyàn máa fi ìsìláàmù hàn ó sì máa fi ìṣẹ̀bọ̀sọ́kàn ètí ń jẹ́ nípa pọ̀lẹ́ àyìnfà gbólóhùn yìí èdè lárúbáwá èdè tó dáa ni gbogbo nǹkan nínú lárúbáwá la ní tírèsì jẹ́rẹ́sìsì àátírèsì wípé ìbò ló ti wá irú ẹ̀bẹ̀ ní èdè yorùbá náà tó ní ẹ̀fọ́ àyìnfà wọn mú ẹnì pé lánàá tá à ń sọ̀rọ̀ kúfù a sọ̀rọ̀ bí wọ́n ti mú un ọ̀yà sọ̀rọ̀ sí ní àpò. ànífàákù wọn mọ níbi àyìnà fìkọ́ àyìnà fìkọ́ nàfìkọ́ òun ni ojúṣe àwọn mìíràn sì máa pè ní àkàlù ojúṣe òkútù.

wọ́n wà fi ibi gúnlẹ̀ níbi etí rẹ̀ wọ́n wà fi hàn tí ó lè gbà kó sì déédéé ibi tí ń gbà kọjá wọn ṣùgbọ́n nígbà tí ó gbà kọjá yóò yóò fara kọ wọ́n ta yóò mọ̀ ọ̀kan yẹn ojúṣe bàbá kan lu òun ní ibi tó ṣe pé tó kété bá dé ìsà òkété tó bá dé sà ó lè gbé ìsà wọn láti bí kọjú ẹ níbi tá a bá yẹ wà kọjú ẹ níbi òkú òun tó bá wá níbi òkú òun yóò wà kọjá síbẹ̀ yóò ṣe ìgbẹ̀yìn ọ̀fẹ́ àwọn yorùbá máa pẹ́ lẹ́yìn ní àkùdù àkùdù ó ní tó kété ń gbé gàngàn kọ́lá yóò kọ́ tẹ́ ẹ mẹ́rin sí yóò tẹ́ ẹ̀ka sí òfin wí tẹ́ tó fi ìgbéni tẹ́ yóò tẹ́ ojú wọn orí rẹ̀ yóò mọ̀ sùn. yóò wà gbẹ míì yóò gbẹ lọ báyìí tó bá dé inú bẹ́ẹ̀ yóò gbẹ tó bá gbẹ inú yóò gbẹ sókè yóò gbẹ sókè tó bá kú díẹ̀ yóò fi dá sókè kò ní jẹ tán yóò gbẹ míì yóò gbẹ lọ síbẹ̀ wọn tó bá kú díẹ̀ yóò fi gbẹ lókè kò ní jẹ tán yọjọ ní ìyọjọ lọ sí mẹ́rin lọ́wọ́ àbúrò ẹ̀ yóò fi tó ní ibẹ̀ tẹ́sán wà fún ilẹ̀ níjọ́ tẹ ẹ bá kan sọ kété ń bí tẹ wá tọ́ ọ bọ̀ abẹ́ fi tẹ wá ní ìpàtẹ ní pé ìpàtẹ ní ìwọ́n ní ìwọ́n lókè tó bẹ̀rẹ̀ yá lọ sí ilé lọ́wọ́ fún ní ìbá bẹ́ẹ̀ mà pé ṣé ìsàlẹ̀ òkété ń bẹ́ẹ̀ àbí òsì ń bẹ̀ ẹ̀fà ìyẹn máa wò tẹ bá ti fi nǹkan rú tẹ bá ti ti jáde tẹ ti jáde tó bá ṣe yé pé gbogbo èkùrọ́ tó jáde gbogbo ẹ ti gbígbí tí òun sì kẹkẹ tí bí ẹ lè bí ẹ wà lára rẹ ètò rẹ òkúté nínú sí ní ojú gbogbo mẹ táwọn ẹ̀kọ́ ọbẹ náà ti lúgbò náà ti ojú gbogbo mẹ bẹ́ẹ̀ bá jẹ sá ẹkọ dára ńlá ṣùgbọ́n ìgbà tẹ ẹ máa kọ jáde ẹ wá rí ẹ̀yìn wà á kọ sọ̀rọ̀ ẹ rí ẹ̀yìn tó sì bẹ ní pupa ní ti jẹ léde tí ní ti jẹ ní gbogbo ẹ ibẹ ń lérò tí ọba máa sọ̀rọ̀ kété jẹ yóò wá wò pé àwòkété ah, ìgbé ní yóò máa jẹ sàlọ ẹni yóò máa sọ̀rọ̀ kété jẹ ẹni tó bá máa sọ̀rọ̀ kété jẹ yóò máa fẹsẹ̀ lulẹ̀ fi bí ẹsẹ̀ máa tẹsẹ̀ kété jẹ máa fẹsẹ̀ lulẹ̀ káàkiri tẹ bá ti fẹsẹ̀ lulẹ̀ kiri àwọn ibi tó pẹ́ tí ọ̀dájá kì ẹsẹ̀ yóò dà sí bòmí tó bá ti dá sí ẹ̀kọ́ dà sí ibẹ̀ òní wọn ń pè ní ojúṣe wọ́n sì máa ń pè ní àkàndé torí pé tó bá fẹ́ jáde pẹ̀lú kùrí gbáyé pẹ̀lú tó bá ti mú nígbà yóò jáde síta ẹran lọ ẹ ẹ máa dé sábà ẹ ẹ ti dè pé tó bá jáde ibi ẹyin bẹ̀rù yóò ti dáhùn ìgbà sẹ́yìn bá fi wọ ẹ̀yìn jagunla mi lọ ṣùgbọ́n ibẹ̀ yẹn ti wá mú nípa torí pé òkété tó fi ojú ọ̀nà kan lẹ̀ tẹ́ ẹ̀ máa ní pípẹ̀ nílé ẹ̀ ibẹ̀ náà ní sì ń gbà jáde ẹ̀ ẹ̀ ní màpọ̀ lọ́nà àbòmí ti ń gbà jáde olóbi jẹ́ tó mọ̀ lọ́rùn kí aláṣẹ wàhá ìlànà ìwádìí olójú méjì lọ́rẹ̀ ojú ọ̀dà tó fi ti ń bá wọlé rẹ̀ ẹyọ kan ní ìjọba ti ń bá jáde pọ̀ bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà àlùkò náà wà kọ́ láyé tó bẹ̀rẹ̀ kọ́ sáà ni wa ibẹ̀ oúnjẹ tí wọ́n mú nìfà torí pé bẹ́ẹ̀ sì máa wò kété bí ẹni bí ẹnu sáré ní kọ̀lọ́nà mi bẹ́ẹ̀ náà lẹ́sìn máa wò náà fi fi mùsùlùmí rẹ̀ ó di dán bàbá ti dé ìmọ̀. gba islam nítorí wípé ẹ̀mí rẹ ti balẹ̀ sọ́lọ̀ ọgbà islam nítorí wípé iyì ti ń bẹ lára mi kọ́ mọ́ bàá bó mi lọ. ọgbà islam ó ṣe ló islam àwọn èèyàn kọ̀ọ̀kan náà tẹ̀lé nínú àwọn èèyàn rẹ̀ nínú àwọn akọ́sọ́ọ̀dì nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ nínú àwọn house àwọn ìyàwó mímí náà ń tẹ̀lé pé wọ́n ti gbà tiẹ̀ wọ́n ti gbé abẹ́ lọ́gbẹ́ yẹn wọ́n gbé ọya. wọ́n wá wọnú ẹ̀sìn ọlọ́run ọ̀bọ̀ba fúnra rẹ̀ ká wọ́n wá sí dáadáa àní mọ aburú mùnàfìkì ó ti gbọ́ tí mùnàfìkì bá dára àdìpá kò bá lọ́wọ́ náà ọlọ́kọ́ wọn láti bẹ̀rẹ̀ kọ́ sáré ọ̀gá wa lẹ́yìn àdìpá wọn nígbà tí àbúrò mi káyọ̀ bá àwọn tí ó gbé mùnàfìkì. àwọn ẹ̀yìn kan bẹ létí gbègbè màdínà ibẹ̀ wọ́n ń dé àtúwọ̀ màdínà ìlú wọn lẹ́yìn ọ̀wọ́ dé jẹun ipa àwọn òsì torí pẹ̀lú kéré gbeni lẹ́gbẹ̀ẹ́ mọ̀dínà ẹ ẹ ọ̀dàbí ìgbà tí awó bá ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́jà ẹgbẹ́ rẹ̀ ọmọ kan ìgbà tí ìgbà tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ló bá tẹ̀lé nínú ọjà sílẹ̀ ẹnìkan tó ní ọmọ àlùkù rẹ̀ ọgbọ̀n ah ẹ̀dá bẹ̀yà rẹ̀ lẹ́mọ̀ bá a dà ìdáwó torí pé aláburú mùnàbíkí ṣe tóbi tó ní o ìgbà tí wọ́n kọ́mọ síláṣí ìtàn tí wọ́n parí rẹ̀ wọ́n là ní ilé rẹ̀ ẹ tí ó wà bá wa sí tí ó kírun àkọ́kọ́ Muhammad sallallahu alayhi wa sallam ní àlẹ́bí ló kí o. ṣé ìwọ síláṣí ní tá àtẹ́bí bá wá sí tọ́jà kúrò lọ́kọ́ wọ́n síláṣí kílẹ̀ bì wọ́n síláṣí àtẹ́bí ni ṣé bẹ̀rẹ̀ wà sí sáwọn ọmọ ìjọba síláṣí ní kọ́tọ̀ ní bá lọ bá nàbí ẹ àmọ́ kọ́ mọ́sálásí sàlùmá ìwọlá a ní kí wọn bẹ́ẹ̀ ti wà nàbí ẹ ẹ ẹ bẹ́ẹ̀ rí kìtà sílẹ̀ ẹ ti gbà wọ́n lọ́nà owó ara wọn ní akófin kọ́ ẹ ní ìyá nàbí lọ́kọ̀ kò kí mu nígbà tí wọn wá wá sọ́fà nàbí arábì ti ń jà hásà ní àdìmọ́ ìgbàlá ńlọ wọn arábì wà lọ́wọ́ wọn ní ẹni tí mímẹ́rin ní ẹ má ẹ má bìnú tí ẹni bí táwọn lọ yìí ẹ jẹ́ àlọ́ káyé tí n bá ti dé ọ̀dọ́ yìí wọ́n kọ́kọ́ bọ̀ àwọn àdúgbò lẹ́yìn ìbẹ̀rẹ̀ jùmọ̀ yìí náà wà ní ọ̀dọ́. Yọ̀bá làwọn ti gbọ́ alẹ́bíbá lọ. Ìgbà táyì nábì ń bọ̀ tí ń darí arábìnrin sọ pé wọ́n máa darí yóò lọ máa darí síbẹ̀ yóò kọ́ kí wọ́n fún alágbó tó wọ̀ lọ́wọ́ yìí lọ. Fẹ́ẹ́ gbọ́dọ̀ mùsùlùmí tí tó ń bọ̀ náà arábìnrin tó wà lábùkà gbogbo mùsùlùmí ní ìlú. Arábìnrin náà wọ́n máa lọ bẹ̀dẹ́ lọ́wọ́ wọn sọ ayàtọ̀ àbákalẹ̀ nàkàlẹ̀. Wàlúwàlú ni one hundred and fifteen places lọ́wọ́ bá ti sọ one and fifteen ààyè ó sì sọ lórí aláìní one and fifteen ó wá kó méjèèjì papọ̀ ní fifty ààyè tá a bá jà pọ̀ ilẹ̀ tí wíwá méjì ó ti fẹ́ wọ́n ti yọ̀ǹdẹ̀. tọ́ba níbẹ̀ tọ́lọ́mọ fún ọba tó láyé lọ́wọ́ tí ń pa ara kẹ̀kẹ́ tí ń pa ara kẹ̀kẹ́ ọ̀gbìn ìjà gbogbo àbí ká gbogbo tó ń wọ́n wá mọ̀ kó ọ̀rọ̀ ibi ọ̀run ni mùsùlùmí ó dùn ún sí tí ó sì dájọ́ rẹ̀ mọ́ àwọn lọ wà ní àá wà mí lè ọ̀rẹ́ yà á àbí ọlọ́run bá ṣe àmọ́ àwọn olóògbé náà pàjọ lọ. ẹtí wọn wá ń sọ fún ọgbọ́n ìgbọ́ náà ń gbọ́ ó ń gbọ́dọ̀ ọ̀kẹ́ ìgbọ́ kí ló kù tó ní ìgbàgbọ́. ọlọ́ni wọn máa ń bí wọn. ọlọ́ni wọn èsì sọ̀rọ̀ ìgbàgbọ́ ìrọ̀wọ́ pa kí ló dé tí òfin ló dùgbà lọ́dọ̀. ìrọ̀lẹ́ ìmá ọ̀rọ̀ tó ti ra abóti àyè tó dé ti báyìí ó dé ti báyìí ó dé ti báyìí làwọn nǹkan tí sì ń sọ wọn ọ̀rọ̀ sáà lẹ́nu lójú àwọn lónìí ọkọ̀ bá lọ sí pọ̀ ẹ̀ wọ́n má lọ sọ̀rọ̀ bá lónìí gba àtìlẹ́yìn fún ọba yìí fún ọ̀sán àwọn ọmọ tẹ̀lé àwọn ọmọ yìí ni tí ò jáde bí ọjọ́ ọ̀rọ̀ rẹ̀ ní pé ìlàáfọ̀ ẹ̀ lọ́wọ́ sáà àdájọ́ tó bá wà. ọlọ́run bá mi ọba sọ ayé àkàlẹ̀ ọlọ́run dàrú ẹ̀ wọ́n láyé rẹ wọ́n láti sọ yìí mi ni wọ́n mẹ́ta àbàdà eléyìí ọ̀gá wọn. ó sì fi wọ́n tọ̀ bá rí ọlọ́run ó wò pé èmi ọ̀gá wọn ló yìí ọwọ́ wàlá tusalli ala ahadin minhum mata abada eléyìí nìkan tó wàlá taqum ala qabri bọ́ọ̀ bá kí mo sí làwọn àkọ́kọ́ níbi sàárè rẹ̀ kú má lè sàárè má àmì rádìgì ẹni ọba sì ní ọkọ ẹ̀ ọ́ ní yóò kí n yóò gba àwọn yóò lọ ẹ̀ tó bá níwájú ọlọ́kùnrin bá kàn mẹ́. àwọn ìbáfọ̀ ẹ̀ kọ̀ọ̀kan wá ń bẹ náà tó ṣe wípé àwọn náà ní yodidi gbogbo nǹkan tí wọ́n sọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn láyé tí wọ́n pa kì í ṣe kan ní ìdá rẹ̀ yóò máa bá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà yóò máa pa díẹ̀ díẹ̀ pa díẹ̀ díẹ̀ lọ pa díẹ̀ díẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀ ọ̀la ìlú rẹ̀ kó sàánú wa àdébà Muhammad sallallahu alayhi wa sallam ó ní tẹ́ bá fẹ́ mọ mùnàfíkì nǹkan mẹ́ta ni níbo míì ó ní nǹkan mẹ́rin kan bẹ̀ mọ́ ń kó nàfíì ẹni tí mẹ́rẹ̀ẹ̀rin bá wà lára ìkànnì bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ dùbọ̀ bẹ́ẹ̀ kakúlìtì yóò nà yọ̀ dàsí. Gẹ́gẹ́ wá ti máa ń ní màá lọ́kọ̀ pé òpùrọ̀ ni. Ìrọ̀lẹ́ ní ọlọ́mọ atúwọ́ta ni. Ìrọ̀lẹ́ pa ẹ̀mí lọ́wọ́ àkùnrin wa ní mẹ́bí ní ìwà. Lọ́rọ̀ àṣọ wa àbí abẹ́ ti múná bì. Bá àbá abẹ́ ti múná bì kí sọ̀rọ̀ máa parọ́ báyìí. Àbùrùmọ̀jì bí. Sọ̀rọ̀ yìí parọ́ bọ́ ọba máa parọ́ tètè jáwọ́ tọ́ ọba jáwọ́ o ti mú kánú wa mọ́ ẹ. arábìnrin ní méjì mẹ́rẹ̀ ẹ̀rí ọba kó sí ọlá àti kan máa ń bẹ lára rẹ̀ kí á lè fi ìgbà kọ́sílá kò múnà nípa ìwà kan nínú wa nípa kò tó lára rẹ̀. báyìí tó bá ti jẹ́ pé gbogbo kọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ irọ́ ní bẹ́ẹ̀. Yeah ìyá ni máa gbẹra ọlá ní ìjọ ní wọn pa olífò ní ọ̀rọ̀ náà làwọn abẹ. àwọn ẹni tí ọwọ́ gbogbo tí ọwọ́ ti bẹ̀rẹ̀ àná ọjà bẹ̀rẹ̀ wọn lọ. mo ṣe ara mi ò gbà á lọ́ba lọ sí mi ó wá wá ìlú kan tó tóbi dé ó wá la ìlú ọgbẹ ọgbẹ lẹgbẹ ọgbẹ ọgbẹ ìgbà tó ń jẹ tán owó iye owó o wa kò sí ìgbà tó kó sí ọwọ́ akọ lẹ́tà sí rẹ̀ pé rẹ̀ lábẹ́já lábẹ́já lábẹ́ owó rẹ̀ ni tọ́lọ́mba ní kí lẹ́tà yọ ọdọ́dọ́ rẹ̀ ọwọ́ àlejò ẹni náà yóò mọ sọ fáwọn èèyàn rẹ wípé ẹ lọ mọ bá àwọn àwọn tí wọn lọ ṣe ìrìnàjò tí lábẹ́jọ́ ò tí ì dé ní àwọn yóò mọ kó lé wọn mọ àwọn ní lábẹ́jọ́ ò mọ̀ dé tí lábẹ́jọ́ ò tí ì dé ní ọmọ yẹn wọn wá ju ìkè òsodò pé rí ọlọ́mọ mọ̀ wípé alágbára ẹ̀ lọ dàpọ̀ àmọ́ ẹni ní mo fẹ́ jẹ́ ọ̀dọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ bí ó ṣe lọ́dọ̀ wá ju kíyàn lè mọ ẹni táwọn ará àtọ̀ nǹkan máa nà kọ́ ni tí wọ́n ẹ̀mọ iye àdéhùn àwọn èrò yìí pé àdéhùn alágbàjá àdéhùn olóṣèlú nù gbogbo ìyẹn lọ́nà kòkòrò ni tọ́ọ̀ bá sì mọ̀ kòkòrò ni àwọn òbí ìdílé yìí. ó burú jáì ká máa fi rán àti yíyàtọ̀ àdéhùn òwe mùsùlùmí nǹkan mú ni ọlọ́pàá làwọn àbẹ̀ ọlọ́pàá àdúgbò àwọn tí ẹnìyẹn lọ ẹ bá tún lọ ọjọ́ kan àwọn kan dúró lódò ní wàá níbi náà lọ́dọ̀ bá sì gbé yìí dáná àríbi ibi dáná làwọn bá gbé igi yẹn bó sì là ibi tó gbẹ́ mbẹ̀ tó gbẹ́ jáde ó tó fi ti fara náà kó wá sí ìgbésí sí kó yìí ó lè lóko. ilé ẹjọ́ máa ń fi lọ́jọ́ ká máa fi dá àwọn èèyàn ní ó lówó ló débi. ọlọ́wọ́ àbí àdúrà náà ní ìlú ìlú ayé lọ. làwọn bá gbé ti délé ìgbà wọn gbé ti délé wọn láwọn ọ̀dà náà ẹ̀jẹ̀ alájí ká tó fi dáná torí kí onígbọ̀n jẹ́ ìgbà bá bá wòye lóye àtò nígbà wọn kà náà bá rí nílà tọdún do, ẹni olówó owó lọ́dọ̀ ẹ kìí ṣe tàbí ṣe tán kà náà bí sọtọ bá lè wáyé ẹni yẹn náà wọn á kọ pé òun kẹrin sí ìgbà tó náà wà á kọ láàyè ó wà á tún kó owó ẹni lọ́wọ́ ah, ó tún wá kó owó rẹ̀ lọ́wọ́ ìdè ilé ní ibi tí mo jò ó dógó ìdóòdì lọ́dún mi mo kọ sáwọ pé ọlọ́wọ́ bá kọ́ jẹ lẹ́yìn mi pé owó rẹ̀ mo fẹ́ sáà bó ti tún bọ̀ lọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn látàjà mú mọ̀ nínú nǹkan báyìí ń ṣe nǹkan báyìí ń ṣe owó ìjọsí owó owó mi ti lọ́dọ̀ tèmi igi kan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí igi tó fi ránṣẹ́ náà nù kò tó wá kò tó wá sí irú rẹ̀ èyí tó wá sí irú rẹ̀ tó pa àwọn ò ní ìgbà àwọn ọlọ́ọ̀dì gbà àwọn. ẹ̀rọ yẹn gbẹ̀dẹ̀ dà torí ilé àbúrò ti dé dáadáa. 有些浪费。 jìnnà síra wọn lẹ́yìn tó bá jìnnà dáadáa tó bá jìnnà dáadáa. torí pé tá a bá ní ká máa ń kí wọn bẹ lọ́mọ tí lágbájá ti kó wá gbọ́ nǹkan ìlú wa padà máa ń ṣe àdúrà irú ètò tí wàá ṣe síwájú bó wàá rí. ilé lórí ìwé mímọ́ fúnyàn ní ìpè bá dà ẹ lọ bí ìgbẹ́ ìgbẹ́ ti ọ̀rọ̀ sísọ ní ìgbà wà láyé táwọn wà láyé tó wọ́n wá torí bí sẹ́kù wà láyé ní sọ̀rọ̀ lásán ni wà láyé lọ́dọ̀ àwùsá ó lè bu ọgọ́rùn-ún níjọba kan lọ́yẹ́ kí wọ́n bá ti ń sọ̀rọ̀ lọ wà láyé ọmọ bìtì wà láyé ọmọ bìtì yásíá wà láyé yásíá wà láyé wà láyé kékeré wà láyé yóò sì máa tún wà láyé lọ́rùn bí jẹ́ ẹsẹ̀ níbi tó àwọn ẹni wà ń bẹ báwọn àwọn ọ̀dọ́rọ̀ mi dáhùn àṣọ lẹ́nu débi lọ. lórí ikú ọmọ ìkọ́ sí ibi ìṣúná tẹ́lá bẹ́ẹ̀ lómi ìdí sọ ní habit nínú eléyìí yẹn ṣe pé tí wọ́n sọ pé wọ́n ń ṣe pé fún yìí bó tẹ̀ pé kọ̀dá náà kọ̀dá o ìrìn náà kò ní jùlọ ọlọ́run kò ní sáré tí wọ́n máa ṣe pé ọlọ́run sì ní sáré tí wọ́n máa ṣe pé ọlọ́run sàmọ́ ẹ lómi. èyí fún ọlọ́wà àwọn méjì kéékèèké tó náà wà ní ìmọ̀ ọ̀tí ìmọ̀ ọ̀tí ìmọ̀ Vamos a ver. Amen. mùsùlùmí olóyìn alẹ́ ṣàbí tí wọ́n kọ́ sọ pé òun ní